نعم بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته so pẹ̀lú àna ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí tí a máa yẹ̀wò yóò ṣàfù fún náàwù àti sọ́ọ̀fù méjèèjì ni ó ṣiṣẹ́ fún ó gbìyànjú kọ́ máa bá ń wí àkọlé àkọ́kọ́ tó bá ń bẹ lókè yẹn bóyá bábùl kàlámì ni ó máa wí gbólóhùn yẹn kó tó di pé ó máa ka ohun tó bá wà ní abẹ́ torí kò sákọlé àlọ́dọ̀ tèmi ń bíbá yẹn. so tíra eléyìí tí a fẹ́ kà yìí wọ́n ń porúkọ rẹ̀ ní ṣé eh, mílíà ni àbí mílíà ṣé mí mílíọ̀tù ẹ̀rọ fífi yọ̀ sí ọ̀rọ̀ iná mọ̀ yìí pé anáhùwò fìlìkàlámì kàlímìlì ìtọ̀ àwọn náàwù nínú ọ̀rọ̀ dàbí kéèyàn fi iyọ̀ sínú oúnjẹ fífi adùn sínú ọ̀rọ̀ pẹ̀lú náà pẹ̀lú náà àfáàwá tí wọ́n ṣe tẹ́lá yẹn àwọn ni al-imam Jamaluddin abẹ́ kí ló kàfá eléyìí ti jẹ́ Abul Qasim ti jẹ́ Abul Qasim. بن علي أبي محمد القاسم بن علي آه، الحريري البصري الحريري البصري آه. so أتي ما فات ما سي ترى كان تنقلني مقامات الحريري أنا نوقع ترى على بصرة نوقع so مقدمة أقص كيلو فارغ استفتاح أنا إنا فتحنا لك فتحا مبينا الله أني على صفات حوت وفجوها فور النبي صلى الله عليه وسلم ìsìn payá ẹni pé gbígbalẹ̀ في fún àmín بسم الله الرحمن الرحيم àfáà لنا مقدمة ويبي قال الشيخ الإمام العلامة جمال الدين أبو محمد القاسم بن علي الحريري البصري أقول من بعد افتتاح القول بحمد ذي الطول شديد حولي أقول من بعد افتتاح القول بحمد ذي الطول شديد الحول أقول من بعد افتتاح القول بحمد ذي الطول شديد الحول أفاني أقول ọjẹ́ mọ̀dọ́rin fún kọ́ọ́là kọ́ọ́là yẹ kúlù àbí màá sọ àfáà ní màá sọ ní nbà àdìftìtà hìlkọ̀ọ̀lì lẹ́yìn bíbẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí ni màá sọ ọ́ màá sọ lẹ́yìn bíbẹ̀rẹ̀ ọ̀rọ̀ bihamdi bitaoli ìfihìn fún. zitọ́ọ̀lì àtọ́ọ̀lì òun ni ọrẹ ọlọ́run tó jẹ́ ọlọ́rẹ ọlọ́lá àṣẹdíìdìl haúlì ọba tí agbára rẹ̀ le kókókó àkúlù màá sọ min ba'di iftitahil qawli níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ kíní ń wí bihamdi fífi ọpẹ́ rìtọ́ọ̀lì fún ọba ọlọ́rẹ aṣẹ́dídìl hàwùlì èyí tágbára rẹ̀ sí kíní o tó le kókókó èyí tágbára rẹ̀ le kókókó. wọ́n bá dáhùn fa afdalu salami. على النبي سيد الأنام وباله فأفضل السلام على النبي سيد الأنام وبعده فأفضل السلام على النبي سيد الأنام قل وبعده يعني بعد الحمد كم بعد اليد lẹ́yìn ìgbà tí mo ti dúpẹ́ fọlọ́run ọlọ́rẹ̀ yẹn agbára rẹ̀ le lẹ́yìn ìgbà ni fa afdalus sàlámì ọ̀là èyí tọ́lọ́lá jùlọ kọ́ máa jẹ́ títa ní ọ̀hálà nẹ́bí jì kọ́ máa jẹ́ tànẹ́bí sẹ́yìn ìdílé ànẹ́mì lọ́jà ṣáájú gbogbo ẹ̀dá àlẹ́ ànẹ́mì bíi mọ́nẹ́l khalq ṣé ń ráwọn kankan kan ọ yẹ kó máa múwèé rẹ̀ dání ọba ẹ̀dàhù lẹ́yìn dídúpẹ́ kẹ́ǹgbọ́n díẹ̀ díẹ̀ nítorí pé ẹ̀yin tẹ lẹ́pọ̀ sórí mo ṣe sọ́ di tọ́mẹ́kẹ́ fa àfọ̀bọ́ọ̀lù sàlámì èyí tó fi ń lọ́lá nínú ọ̀la àlànà nàbí yìí kó máa jẹ́ tànàbí náà. títà níbà Muhammad sallallahu alayhi wa sallam sayyidil anami tọ́jú aṣáájú gbogbo ẹ̀dá mọ́ ní al-anam bí mánà al-khalq al-khalq wọ́n ní wà á lè hẹ́lẹ̀ àtàhárí khayri alin fàfàbùkàlámi wàstẹ̀mẹ́rin. مقالي وآله لأصحاب خير الآل فافهم كلامي واستمع مقالي وآله لأطهار خير الآل فافهم كلامي واستمع مقالي قل وآله àlàáfíà tọlọ́lá jùlọ yẹ kó máa jẹ́ tàwọn aráalé àtìmẹ́bí alàtẹ̀hárì hmm. tí wọ́n jẹ́ ni tọ́mọ́ jámù tọ́hírù náà ni àtẹ̀hárù bẹ́ẹ̀ ni tẹ́ǹdé mọ́lẹ̀ díẹ̀díẹ̀ alàtẹ̀hárì tí wọ́n jẹ́ ni tọ́mọ́ khairi alin tó ṣe pé àwọn náà wọ́n tún fi ń lóore jù nínú aráalé jàmáà tá a bá dákọ̀ aráalé kìí ṣe fámílì nìkan la gbà lérò ògbẹ́ tó bá tẹ̀ láàdánbì là ń sọ nípa rẹ̀ aráalé ànábì ni òfin àbótọ́ lébi kìí ṣe mùsùlùmí aráalé ànábì ni ọ̀làyé òníbà ìyáǹnà ìhó lẹ́sà ti mùsùlùmí torí pé kìí ṣe mùsùlùmí wàhálì yìí kí àlàáfíà àtọlọ́lá yẹn máa jẹ́ tàwọn aráalé ànábì al àtàhárì tí wọ́n mọ́ khairi alin tí wọ́n tún wá lóore lára alẹ́ jùlọ àfààní fahfad kàlámì sọ̀rọ̀ mi wọ́n sẹ̀mí màkàlí ọ̀rọ̀ tí mo sì fẹ́ sọ tẹ́tí sí fahfad kàlámì ọ̀pàṣẹ ọ̀pà stúdẹ̀ntì láṣẹ. صارمي واستمع مقالي كوز كينيو قاتتي سكينيو نموت ما فيها بصح يا سائلي عن الكلام المنتظم حدا ونوعا وإلى كم ينقسم يا سائلي عن الكلام المنقذ حدا ونوعا وإلى ينقسم يا سائلي عن الكلام المنتظم حدا ونوعا وإلى كم ينقسم قل يا سائلي مقواتهم بمليري سائلو عليكم السلام سائلو oníbèrè ó fi yá àtẹ̀mí sí yá alimutakallim mo tún pẹ́ náà torí ọlọ́run mo ṣe bẹ̀ ọ́ tó wọ́n ní yá sáìlì mo pè ọ́ tó ń bi mí léèrè ánìlì kàlámì lè mọ̀ntàzì hmm? sáìlù plus yá ọ̀hádìí yá sáìlì ọ̀dìrí bẹ́ẹ̀. àkàrà orin ìbùn tèmi àkànbẹ̀dẹ̀ máa ń kànú ya sàìlì àmọ́sí bi mí léèrè anil kalamil muntarim nípa ọ̀rọ̀ tá a sún jọ ọ̀rọ̀ tá a sún jọ ìyẹn nípa ọ̀rọ̀ wọnà wàn ọtún bí mílíọnù kí ni ìrìn ọ̀rọ̀ wà ìlà kàmìyàn kọsìm àti pé mélòó lọ́rọ̀ pín sí mo pè wá tó ń bí mílíọnù rẹ. kí ni tí mo kàlá mo mú tá a gbé gunra wọn yà sa ìlì mo pè wá tó mílíọnù anil kàlá mi lè mú tàbí ọ̀rọ̀ tá a gbé gunra wọn hàdán kí ni ìjúwe wọnà àn ìrìn ẹ̀wọ̀ ni wà ilà kam yẹn kọ́sìm àti pé mélòó ló pín sí. اسمعه ديتا وشد ما أقول وفهمه فهم من له معقول اسمعه ديتا وشد ما أقول وافهمه فهما من له معقول اسمعه لي ترشد ما أقول وافهم ف وافهمه وافهمه فهما من له معقول قل اسمع بو هديت الرشد ọlọ́run ọ̀fọ̀nà máa ọ gbọ́ máa àkúlù ni wọ́n tún wà fàhámù kìí ṣe gbígbọ́ nìkan gbọ́yé fáhámà máa ń làwó máa kú lú o lágbọ̀ọ́yé ẹni tí ó ṣe làákàyè ìsìmá gbọ́ torí mo ti ń pààrà rẹ̀ fún ọ òdì ìtàbùrọ̀ ṣẹ̀dá ọlọ́run ọ̀fọ̀nà mọ́ gbọ́ kí ni o máa kú lú ohun tí mò ń sọ wà fàhámù gbọ́ yé fahma man lahu ma'qulu lágbọ̀yé ẹni tí ó ní làákàyè àwọn àti fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ báyìí o báàbù al-kalam ẹnu ọ̀nà ọ̀rọ̀ tá a kọ́ fẹ́ mẹ́nu bá ní báàbù al-kalam ẹnu ọ̀nà kí ni mo ti wọ́n ń pè ní ọ̀rọ̀ ah, ka'annana aradna an nu'arrifa al-kalam ta'rif al-kalam yàní. أني حد لكلامي ما أفاد المستمع نحو ساعة زيد وعمر متبع حد الكلام ما أفاد المستمع نحو ساعة زيد وعمر ومتبع حد الكلام ما أفاد المستمع náhùn sàán zaidun wà amrun wà mùsàdé. kí ló ṣẹlẹ̀. wà mùsàdé. ọ̀kẹ́ nílà káyè wà amrun mọ́tàbí wọn ò ní pe wá òde. wà amrun mọ́tàbí wọn ni haddul kalami ìjúwe kí ni ń jọrọ kí ni wọ́n ń pè lọ́rọ̀ ma afada al mustami' lórí fíjú yẹn sókè ni alkalam kí lọ́rọ̀ mọ́ afádàlú mùsùlùmí. ìwọ̀n yóò tọ́ bí etí ṣe ẹni tí ń gbọ́ láǹfààní huwa alkalam ọ̀rọ̀ ni. àǹfààní tó yẹ pé èèyàn bá dákẹ́ lórí ẹ̀ ó ti dá. àwọn alkalam lè mú ní tẹ́lẹ̀ tí a sọ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ tá a gbé kọ́ra wọn. tọ́rọ ọba fi wá rí bẹ́ẹ̀ jàmá wọ́n gbọ́dọ̀ wá láti bí jùmùlá tó ń fẹ̀yìn lè yà tẹ́gbọ́ jùmùlá tó ń fẹ̀yìn lè yà rí òun ni fábá sentence fábá sentence ẹ dábàá ẹ farabalẹ̀ gbé wọn ní hajjul kalami ìjúwe ọ̀rọ̀ ma afada al òun ni ohun tí bá ń ah. òun ni ohun tí ń ṣe ẹni tí ń gbọ́ láǹfààní. àwa nírọ̀ ọ̀rọ̀ yẹn tí ọba wáyé ọgbọ́dọ̀ wà níbi jùmùlá tó ń fẹ̀ ilé ìyá lápẹẹrẹ jùmùlá tó ń fẹ̀ ilé ìyá àkójọpọ̀ ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ pẹ̀lú verb mo fi pè ní fábà sentence fábà sentence wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú fẹ́yìn fẹ́yìn ló yan nìyí ẹ̀yin náà ẹ̀rẹ́ ti mọ iye tí fẹ́yìn ló pín sí mélòó ló pín sí mélòó ni fẹ́yìn ló pín sí ẹ dáhùn mélòó ni fẹ́yìn ló pín sí irọ́ o ìpín mélòó ni fẹ́yìn ló ta ni ẹ má jẹ́ afáradà sí ẹ̀yẹ́ o fẹ́yìn lé mélòó ni ẹ ẹ ẹ kí ló lè ń bẹ ìwọ àti wọn aláàkọ màá bí ẹlẹ́ẹ̀kejì ìkẹta ẹ kí ni wàá ní ohun tẹ ẹ mọ̀ ń bẹ lọ́wọ́ yà yí pé kullu àti bíi ahadi. أنواع الفعل الثلاثة يقال لها جملة فعلية جاء الولد يجيء الولد جئ يا ولد وقوقتا جملة فعلية لأن كلا منها بدأت بفعل فعل قد يكون ماضيا وقد يكون مضارعا وقد يكون امرا ọ̀rọ̀ bó ti rẹ̀ gbogbo sẹ́ńtẹ́sì yòówù tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú fẹ̀yìndì ìkọlù láha jumlatun fi'liya mo dẹ̀ ti wí ìbò rẹ̀ fún yín fóun ni wọ́n pè ní verbal sentence so nípa bẹ́ẹ̀ haddul kalami ìjúwe ọ̀rọ̀ máa àfàdà mọ́sítẹ́mì òun ni ohun tó bá ṣàǹfààní fẹ́ni tó gbọ́ mo wá lọ́rọ̀ tí ó ṣàǹfààní wọ́n gbọ́dọ̀ wá láti ibi jùmlá tún fìdí ìyá lápẹẹrẹ wọn ni nàáwó sàá zaidon bí àpẹẹrẹ zaidu sáré ẹni pé fìlì mọ́dí ni ìyàwó ẹ̀kọ́ zaidu sáré ìyá ni bàdà àti bí kíni ìfẹ́ ìlímọ̀ ọ̀bẹ wọn ni wàá mọ̀ọ́rọ́ mọ́tẹ̀bẹ́ẹ̀ ìhun tí ọba jọrọ tí ó wúlò ó gbọ́dọ̀ gúnra wọn láti bi jumlatun ismiya jumlatun ismiya òun ló ń pè ní nomina centers, kí ni wọ́n ti pè nomina centers. so òun ni jumlatun lati bada'at bismi ògbó jumla yóò tó bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú sí mi àwọn náà ń pè ní jumlatun ismiyatun jumlatun ismiyatun sọ irú ẹ̀ ní wa amrun mọ́tàbẹ́ amúrù mọ́tàdá ni àtìkẹ́tì bẹ́ẹ̀ sọ mọ́tàbẹ́ làbárì ni sáà zaidun saidu sáré wa amrun mọ́tàbẹ́ amúrù wa ti kí ni ó fọ́lù rẹ̀ mọ̀rọ̀ bẹ́ẹ̀ ti kẹ́tì bẹ́ẹ̀ sọ ikọ̀ kan nu jumla méjèèjì èyí tó bẹ̀rẹ̀ pẹ̀lú fẹ́rìn àti èyí tó bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ẹ̀ẹ́kọ tí ń jẹ́ ni kalam àbí ẹ̀ tíkẹ́ẹ̀tì ẹ̀ẹ́kọ tí ń jẹ́ la pè ní kíni o kalam kéde tó a fi pè ní kalam torí pé ó wúlò ẹ̀ tíkẹ́ẹ̀tì bẹ́ẹ̀ torí pé ó wúlò èèyàn sì lè dákẹ́ lórí ẹ̀ ó ń dẹ̀sẹ̀ lọ́rọ̀ sọ. ọ yàtọ̀ sí kíyẹn kan wò sùn kọ́ sọ pé mo fẹ́ bá yín sọ̀rọ̀ bá ní sáà lásán sáà lè pé sáà ní kalam لا يقال له كلام لأنه ما فيه فائدة ها pé kò ní àǹfààní nínú خلت منه فائدة لذلك لا يقال لكلمة ساعة فقط إنه كلام هذا كلام àbí kí كلام ها ki ni هذا so زيد ولا أنت دخلت علينا الآن وقلت زيد ọkàn ní zaid tó wúlò aisha tó wúlò kò wúlò àlèpé ní kàlàm ọ̀bọ ti rẹ̀ sọ àgbà hùwà kásùnbọ̀ lẹ́ẹ̀ka sí ní haddu kàlámi ìjúwe kí ló ń pè ní ọ̀rọ̀ alkàlámù òun ni máa àfádà almustami kí ni mo ti pè túmọ̀ rẹ̀ mo tó wúlò fún tani o ẹni tó gbọ́ tí wọ́n bá ti gbọ́ tó bá ti sàǹfààní fún kàlámù ni. ìyẹn àlejò ń bẹ lọ́dún yẹn ń sìn ìwọ́n dẹ̀ sì tẹ̀ ṣe kí ni o wọ́n fẹ́ sọ fún ìyàwó ẹ̀ pé kọ́ lọ gbé rẹ̀ sí wa. àdúrà yìí tọ́wọ́ àti gbọ́ tuntun tóbi rẹ̀ ajẹ́jú ìka láwọn. ọ̀rọ̀ lílé mi ní jùmùlà tánú èdè lábáwá. ọ̀pọ̀lọpàá yẹ́lò fífà tó ti báyìí. kálá nínú èdè lábáwá ni o. لكن فيما لا لا لا يقال له كلام nítorí pé kò ní sọ́ọ̀tù nínú àti bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú fìrìlì àbẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú kẹ́nà pẹ̀lú ìsinmi àmọ́ ìpín dì lábá lásán ọ̀sẹ̀ báyìí. torí ẹ bẹ́ẹ̀ nísìn kálá àbí nísìn ó di ká fẹ́ fẹ́ nísìn ó fẹ́ fẹ́ wọ́n tó jóbìnrin ń sìn wá wá ó sì báyìí. ṣùkà tàwọn kò ní gbọ́n tó wúyé lẹ́sìn ọkùnrin ní ìsìnkí ló kọ obìnrin kọ́ ẹni ó sáà ti wá kó ti lówó lọ́wọ́ kọ̀bá àjárọ kọ̀bá àjódi ní ó yọ jẹ́ sósàlówó ti sọ fún ọgọ́dọ̀ mi ò tún ṣe báyìí. yóò wá sí báyìí yóò sí báyìí. ìwádìí ọ̀sán sí ìwádìí ọ̀sán sí. ìwọ náà ti dá lóhùn nìyẹn tó o ti gbà tó ti yé bẹ́ẹ̀ mm-hmm. kàlámù làwọn eléyàn ṣùgbọ́n kì í ṣe kàlámù lọ́dọ̀ àwọn náwó ẹ̀dígẹ́tì kàlámù lọ́dọ̀ àwọn náwó ó gbọ́dọ̀ wúlò fẹ́ ni tó bá gbọ́ òfin ẹ̀fà sọ ó sì gbọ́dọ̀ kójọ láti di jumla tó bẹ̀rẹ̀ pẹ̀lú fíìlì àbí kíni o àbí sùn. ó ní wọ̀nà ọ̀hún lẹ́dí ààrẹ ìhìyàn bẹ́ẹ̀nà ismun wa fi'lun thumma harfun ma'ana. wọ̀nà ọ̀hún lẹ́dí ààrẹ ìhìyàn bẹ́ẹ̀nà ismun wa fi'lun thumma harfun ma'ana. ونوعه الذي عليه يبنى اسم وفعل ثم حرف معنى ونوعه يعني نوع الكلام كأن المؤلف ọbẹ̀ sọ fún àníwá wìlkàlà ìran mélòó ni ọ̀rọ̀ ní alẹ́dì aléhì yóbìnà alẹ́dì yóbìnà aléhì tá a mọ ọ̀rọ̀ lórí rẹ̀ láti sọ pé a ti sọ̀rọ̀ o isman we asking you now وفعل we asking you verb ثم حرف we asking kinio leyo sí lẹ́tà lápè ṣùgbọ́n sí lẹ́tà ni àbí àbí preposition lẹ́pè àbí kílẹ̀ fẹ́ pè ṣùgbọ́n wá jẹ́ kí n pè ní lẹ́tà kárọ̀ náà lọ tó mẹ́tẹ̀ẹ̀ta tá a ní nìyẹn ṣùgbọ́n ó wá lẹ́tà tó nítumọ̀ ó fi hàn kí ṣe tún dàgbà lérò ní alif àtàṣà irú àwọn ń pè wọn ní alifábẹ́ẹ̀tì arabic alifábẹ́ẹ̀tì wọn ní alif bá àtàṣà ṣùgbọ́n eléyìí harfun ma'ana mo bá sọ yìí pé ẹ àfààtì hatun àǹtí àsọfí ìyàtọ̀ àǹtí àlífù tó wà wájú ẹ̀ kì í ṣe alif àtàṣà harfun ma'ana ni tẹ́ẹ̀ ti gbọ́ mi harfun ma'ana aráàfin tó ní lẹ́tà ni ìfẹ́ dọ́mọ mi wọ́n mọ́kọ́ wọn mi ti dàgbà wọ́n ní àsọ̀fí ìyàtọ̀ àǹtí àti mẹ́mẹ́ hásùmáàna wọ́n yàtọ̀ sálì bá ta sáà tó ń wí tó di ẹ̀rẹ́ ń sì àwa sọ pé katab tó bẹ́ẹ̀lì kọ́lá mi lọ́wọ́ pé báà yẹn ti yàtọ̀ sí báà àti mẹ́mẹ́ alẹ́ bá àbẹ́ ti gẹ̀ẹ́sì nítorí pé báà ni hásùmáàna ìtumọ̀ alẹ́ sí àná ni tó di ẹ̀rẹ́ ń sì àwa sọ yìí pé. Eh, lakamalo láàmù yẹn hásù màánà owó yẹn jẹ tiẹ abẹ́ẹ̀kọ́ tẹ́tí mọ́tò máa hásù màánà bẹ́ẹ̀ kì í ṣe pé alifa tá a sá alifa arabic alphabet lásán la so àwọn lẹ́tà yẹn ní ìtumọ̀ bí àwọn mini from ìlà to fi in àlàńkọ́ on ẹ̀dígẹ́dì bẹ́ẹ̀. òní wọ́dọ̀ ọ̀hún lẹ́bí àlẹ́ ìhìyàn bẹ́ẹ̀ náà irin ọ̀rọ̀ tá a mọ̀ lé lórí ismun àkọ́kọ́ ní orúkọ ọ̀fíìlún ọ̀rọ̀ iṣẹ́ tó ọrụ harfun àti lẹ́tà tó náà ṣe kíni ọ tó ní báyìí ní ìsìn afáàfẹ́ wa sọ fún wa nípa báàbò lísìn ìbẹ̀rẹ̀ afẹ́ fún báyìí ká mọ̀ pa bẹ̀rẹ̀ rẹ̀ ti فالاسم ما يدخله من وإلى أو كان مجرورا بحتى وعلى والاسم ما يدخله من وإلى أو كان مجرورا بحتى وعلى والاسم ما يدخله من وإلى أو كان مجرورا بحتى وعلى ó ní fàlísmù èyí tá a pè ní náà orúkọ máa yẹ̀dì kúlóhù mí òun ni mo ti mí nílé wọlé tọ̀ mí tá a pè túmọ̀ rẹ̀ ní from abẹ́ẹ̀kọ́ wà ìlà ni mo tí ìlà lè wọlé tọ̀ tá a pè ní tù àwòkàn mẹjọrọ àbí wọn tá a bá fún ní járì bí hàtà pẹ̀lú hàtà bí ó ràn bá dẹ́rẹ́ lókè hàtà màtàláyìn fàjẹr ẹ gbọ́ wáyà nìrí àbí hàtà màtàláyìn fàjẹr àti hàtà yẹn àtàrà fi járe ni ẹ̀dígẹ́tì rẹ̀ tó ó fi hàn yí pé ohun tó wá lẹ́yìn hàtà yẹn orúkọ ní nǹkan ni ẹ̀dígẹ́tì rẹ̀ ni wà áyẹ̀là àti áyẹ̀là jalastu ala al-ardi fi hàn pé àlẹ́ ardi yẹn kọ́ kí ni o ismu lẹ́ẹ̀nà àlà dákàlà àlàyé. مثاله زيد وخيل وغنم وزوات لك والذي ومن وكم مثاله زيد وخيل وغنم وذا وأنت والذي ومن وكم مثاله زيد وخيل وغنم wàdà wà á ń ta wọ́lẹ̀dì wà máa ń wà ká ń. tọ́ ó ní mísáàlù wú àfẹ́rẹ orúkọ àfá bàbá ti parí báyìí ẹ lọ ha ni ọ ìjọ tí ń bá rí ti yín báyìí ẹ sì fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ ni ẹ lọ ha ni ọ torí ẹni ìfi ní máa ka pípọ̀ fún yín díẹ̀ díẹ̀ láwọn àmú àbá àparí ẹ̀fọ́ dídí táàmù kí wọ́n fẹ́ lọ́rùn bí háságbárí ni èsì ọkàn máa gbé tẹ́lẹ̀ àwájú mi lójoojúmọ́ ìwọ tó dẹ̀ rówó ra tíra wàá lọ da ilé yìí kọ ń ta kọ ọ̀pọ̀ rárá lọ́ọ́ dà kọ sòtò bá ti rówó ra tíra tàbá ti parí ń sìn ó máa dà kọ ni tọ́ba ti lọ́ọ́ múwèé twenty leaves yóò kọ gbogbo ẹ̀ tán kì í ṣe dandan ní kọ́ ra tíra o tó ti ń sìn ṣùgbọ́n mo fẹ́ rí wájú rẹ̀ báyìí látọ̀là lọ tí n bá rí wájú rẹ̀ ọ sọ pé kí ló ṣe wàá hìtì ara ẹ̀ gan mìtán lòun ò zayid o àpẹẹrẹ orúkọ òun ni zayid ismu insaani ẹtikẹ́ẹ̀tì lẹ́yìn ṣé ẹ̀gbọ́n bí n ṣe ń tu ara ti jáde lè wọlé tọ̀ bí kí n sọ pé màrọ́ tù bí zayidi ẹ ti rí ismu kí ni o kọ ismu insaani àbí èèyàn kì í jẹ́ zayidi nínú àwọn orúkọ òun ni khail ẹ̀sìn ẹ̀sìn o tún lè sọ pé màrọ́ tù bí khail ismu kí ló wọn ismu hayawaani kí ni mo ti kọ ismu hayawaani name of kini o of hanima wọ́n gà nẹ́m isma yàrá náà sọ lélẹ́ yẹn náà ọ̀rọ̀ bó ti rẹ̀ ó ní wọ́ọ̀zá wọ́n ń pè yẹn ní ismu ìṣàrọ̀ kí ni mo ti pè ismu ìṣàrọ̀ òun náà máa ń fi ha tí wọ́n máa ń wí ha dá sí min haza albayt lórí pé mo wí ẹ́ ana fi hazihi dáa ilé yìí náà mo wá kẹ́lí pé mo wí ara fi jáde bìfọ́ rẹ̀. So ismu kí ismu demonstrative now bẹ́ẹ̀ tilka tilka ismu ishara náà ni tó tabo so aleykum so tilka tà níbẹ̀ lọ́dọ̀ yìí ẹ má wọrí má parẹ́ ọ má ọ àláyà ń tà tí wọ́n sí za ismu ishara ó ti di mẹ́ta tí mo rí fún yín ismu insan ismu hayawan ọmọ mi mẹ́ta so ó ní ismu ishara ó ní anta ẹ sọ pé ismu mudmaru kí ni mo ti pè é òun ni pronoun pronoun pronoun tẹ́ẹ̀tì rí bẹ́ẹ̀ gbogbo ara fi jáde lè wà níbẹ̀ o bákan náà wọ̀lẹ́bì wọ̀lẹ́bì wọ́n ń pè ní alisman mausul kí ni mo pé kọ́ rẹ̀ òun ni orúkọ tá a máa fi ń dàpọ̀ mọ́rọ̀ alẹ́bì mina lẹ́bìnà ẹ̀tìrì ó ní bákan náà wọ̀mẹ́n wọ̀mẹ́n wọ̀mẹ́n ismu wo ni mọ́n. Hmm? mo bẹ lè pé pọ̀ ẹ lè pé ní ismu shaun bí n sọ pé man yẹta akar ẹ yóò jọra ẹni ọba pé alu ẹ ó sì lè jẹ òun náà lè jẹ mọ òṣùlù gbà mí na ìyẹn mọ nìyẹn bákan náà wọkàm mélòó ismu istifham bìkàmù ìṣàrà yìí ká hàdà ìlú lọ́ra yìí. ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti gẹ́tì bẹ́ẹ̀ istifham question mark bikam ishtaraita hada ó ní mithaluhu àpẹẹrẹ orúkọ zaidun ókò èèyàn wàkàìlú ókò ẹranko wàgánàm ókò ẹranko náà wàzá ismu ishara wa anta Isma kinu mudmar ọ̀lẹ́dì ismu mawsul ومن اسم الشعب هذا يكون موصول هنا وكم اسم استفهام تنبينا العدو سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك